kọ́ríntì kejì orí kẹwàá. èmi paul fi ìrẹ̀lẹ̀ kristi àti àánú rẹ̀ bẹ̀ yín èmi tí ẹ ń sọ pé nígbà tí mo bá wà lọ́dọ̀ yín mo jẹ́ ènìyàn jẹ́ẹ́jẹ́ ṣùgbọ́n nígbà tí mo bá kúrò lọ́dọ̀ yín mo di ògbójú sí yín mo bẹ̀ yín ẹ má ṣe jẹ́ kí n wá sọ́dọ̀ yín pẹ̀lú ìgbójú nítorí ó dá mi lójú pé mo lè kó àwọn kan tí wọ́n sọ pé à ń hùwà bí ẹni tí ó ń wá ire ara wa lójú nítorí à ń gbé ìgbé ayé wa nínú àìlera ti ara ṣùgbọ́n a kò jagun gẹ́gẹ́ bí ẹni tí ó ń wá ire ara wa nítorí àwọn ohun ìjà wa kì í ṣe ti ayé agbára Ọlọ́run ni tí a lè fi wó ìlú olódi à ń bi gbogbo ìyàn jíjà lórí èké ṣubú àti gbogbo ìdínà tí ó bá gbórí sókè tí ó lòdì sí ìmọ̀ Ọlọ́run a mú gbogbo èrò ọkàn ní ìgbèkùn kí ó lè gbọ́ràn sí Kristi lẹ́nu a sì ti múra tán láti jẹ gbogbo aláìgbọràn níyà nígbà tí ẹ bá ti fi ara yín sábẹ́ wa nǹkan tí òde ara nìkan ni ẹ̀ ń wò bí ẹnikẹ́ni bá dá ara rẹ̀ lójú pé òun jẹ́ ti Kristi kí ó tún inú ara rẹ̀ rò wò nítorí bí ó ti jẹ́ ti Kristi bẹ́ẹ̀ gan ni àwa náà jẹ́ nítorí ojú kò tì mí bí mo bá ń ṣe ìgbéraga ní àṣejù nípa àṣẹ tí a ní tí Olúwa fi fún mi láti lè mú yín dàgbà ni kì í ṣe láti fi bì yín ṣubú n kò fẹ́ kí ẹ rò pé mo ń fi àwọn ìwé tí mo ń kọ dẹ́rù bà yín nítorí àwọn kan sọ pé àwọn ìwé tí Paul kọ jinlẹ̀ wọ́n sì le ṣùgbọ́n bí ẹ bá rí òun alára bí ọlọ́kùnrùn ni ó rí ọ̀rọ̀ rẹ̀ kò sì ta ènìyàn lára kí ẹni tí ó bá ń rò báyìí mọ̀ pé bí a ti jẹ́ nínú ọ̀rọ̀ tí a kọ sínú ìwé nígbà tí a kò sí lọ́dọ̀ yín bẹ́ẹ̀ náà ni a jẹ́ nínú iṣẹ́ wa nígbà tí a bá wà lọ́dọ̀ yín nítorí a kò gbọ́dọ̀ da ara wa mọ́ àwọn kan tí wọ́n ń yin ara wọn tàbí kí a farawé wọn fúnra wọn ni wọ́n ń ṣe òṣùwọ̀n tí wọ́n fi ń wọn ara wọn àwọn tìka lára wọn náà ni wọ́n sì ń fi ara wọn wé wọn kò lóye ṣùgbọ́n ní tiwa a kò ní lérí ju bí ó ti yẹ lọ òṣùwọ̀n wa kò tayọ ààlà tí Ọlọ́run ti pa sílẹ̀ fún wa tí a fi mú ìyìn rere dé ọ̀dọ̀ yín nítorí kì í ṣe pé a kọjá ààyè wa nígbà tí a dé ọ̀dọ̀ yín àwa ni a sì kọ́kọ́ mú ìyìn rere Kristi dé ọ̀dọ̀ yín a kò gbọdọ̀ ṣe ìgbéraga púpọ̀ ju bí ó ti yẹ lọ lórí iṣẹ́ àwọn ẹlòmíràn a ní ìrètí pé bí ìgbàgbọ́ yín ti ń dàgbà bẹ́ẹ̀ ni ipò wa pẹ̀lú yín yóò máa ga sí i gẹ́gẹ́ bí ààyè wa a ó wàá mú ọ̀rọ̀ ìyìn rere kọjá ọ̀dọ̀ yín láì ṣe ìgbéraga nípa iṣẹ́ tí ẹlòmíràn ti ṣe ní ààyè tirẹ̀. ṣùgbọ́n ẹni tí yóò bá ṣe ìgbéraga olúwa ni kí ó fi ṣe ìgbéraga kì í ṣe ẹni tí ó yin ara rẹ̀ ni ó yege bí kò ṣe ẹni tí olúwa bá yìn.